Now let's Asma. La to. Me ko ka Allahu Akbar. Wow, wow. Thank you. gogoto haraji kana wanawake tapachagie nini ah,

siago kojú òkú wo yìí wọ́n jẹ́ wọ́n fẹ́ wọ́n dúnbó Abdulkadiri wọ́n yóò wọ́n yìí ẹ̀ gbà wọ́n ẹ̀ wọ́n kéèké ẹ̀ kàn wọ́n ẹ̀ sọ́n fi oṣù ọba

national nígbà tó original chief fa níbi kankan tu ọmọ náà anabi Muhammad.